والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في ضعف المسلمين والأمراء الخالدين قال الله تعالى واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم وعن حارثة بن وهب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لأبره ألا أخبركم بأهل النار كل عقل جواد متكبر متفق عليه وعن أبي العباس سهل بن سعد الساعدي رضي الله عنه قال مر رجل على النبي صلى الله عليه وآله وسلم فقال لرجل عنده جالس ما رأيك في هذا فقال رجل من أشراف الناس هذا والله حري إن خطب أن ينكح وإن شفع أن يشفع فسكت رسول الله صلى الله عليه وسلم ثم مر رجل آخر فقال له رسول الله صلى الله عليه وسلم ما رأيك في هذا فقال يا رسول الله هذا رجل من فقراء المسلمين هذا حري إن خطب ألا ينكح وإن شفع ألا يشفع وإن قال ألا يسمع لقوله قال رسول الله صلى الله عليه وآله وسلم هذا خير من ملء الأرض مثل هذا متفق عليه الحمد لله eléyìí ìdánilẹ́kọ̀ọ́ tuntun tóbi tí alimami Nawawi rahimahullah tó pe àkọlé rẹ̀ ní báàbò fọ́bùlì bàcàfẹ́fẹ́ mùsùlùmí wàlùkọ́rọ́ ìlúkàmìlì ọlọ́dún bẹ fún àwọn tó lẹ̀ nínú àwọn mùsùlùmí. àti àwọn aláìní tí wọ́n jẹ́ aláìní dàkàtì. kò sí tàbí ṣùgbọ́n kí àwọn kan bẹ láàrin àwọn èèyàn tí wọ́n lẹ̀ bí àwọn lẹ̀ nípa nǹkan ilé ayé tí wọn ò ní lọ títí. wọ́n sì jẹ́ni tó ṣe pé ọ̀pọ̀ ìmọ̀ye nǹkan ní máa wò wọ́n ṣùgbọ́n tó yẹ pé kò lè bọ́ sí fún wa nítorí pé owó làá fi wárò nǹkan bẹ́ẹ̀ owó tá a máa wá lò láti wárò nǹkan bẹ́ẹ̀ àwọn ń tàfẹ́ kúrú rẹ̀ eléyìí ló mú wọn ya ọ̀lẹ ṣùgbọ́n títí ọ̀lẹ wọn tá a bá wò ó lè sọ wọn dẹni àkókò ẹni wọn máa fojú di láàrin ọmọ èèyàn ṣùgbọ́n tá a bá rántí pé wọ́n lè lẹ́nu nípa nǹkan ilé ayé ṣùgbọ́n náà ẹlẹ́dàá wa ó sì wọ́n ní mùsùlùmí ọjọ́ ike ọjọ́ ẹni tí ọlọ́run ọba tó bu ọlá fún lórí pé jẹ́ mùsùlùmí ọlá ńlá bẹ́ẹ̀ أفنجعل المسلمين كالمجرمين وما تقبل مسلمين كانوا الدار ولتقبل الله orí ńlá tó náà bá ṣe fún mùsùlùmí látàrí ṣiṣẹ́ ní mùsùlùmí ọkọ̀ dáná jẹ́ ife owó la fi rà la fi jẹ́ bẹ́ẹ̀ àánú ọlọ́run lọ pẹ̀lú wa lọ́rọ̀ wa fi dá a tàbí jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ọmọ ìyọwọ́ àánú ìfúró lọ́rọ̀ wa àwọn aláìsí náà náà tún jẹ́ mùsùlùmí ọlá ńlá fẹ́ fún wa nítorí ife wọn lè jẹ́ aláìsí lójú àwọn èèyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe sọ àwọn ni akẹ́kọ̀ọ́ àdìlẹ́ ìjẹta àwọn ẹni tó pọ̀ jù láti jẹun náà tó bá ti jọ pé ń dàgbé yà wọ́n. ó lè gbọ́ wá fi hàn àwọn aláìní wọn ti wà lẹ́yìn náà tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ kó tó di ife ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni tó lówó àwọn náà rà lẹ́yìn náà wọ̀ àti pé pápá náà ẹni tí ó pọ̀ jù nínú àlùsánà àwọn náà làwọn aláìní ọ̀làǹkẹ́ àwọn náà ní mọ́jẹ̀mú ti ìlànà àtẹ̀lé ìlànà àtọ̀ kéèyàn ọmọ bàbá wa di pé ìyá jẹ́ ọ láyé yóò tún padà jẹ́ ọ láti yá aláìní tí ó padà jọ màlìsẹ́nà tó bá tẹ̀ láwọn àlànà ilé ìjọ yẹn kó tẹ̀lé tọ́pọ̀ àwọn òbí tó yẹ kó pamọ́ mọ́ pẹ̀lú òkú ọlọ́run yọ padà dùnú káyìí. tọ́ ọlọ́run bá lè dá ó ń bá nàbì sallallahu alaihi wasallam máa wí. ó ní wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashi. wọ́n á nàbì sallallahu alaihi wasallam fúnra rẹ̀ ní sùúrù fúnra rẹ̀ ní sùúrù. irgendwie alayhi wa alihi torí kí wọ́n lè bá a ní tá a máa múlò táyé òfin dá tọrọ òfin ní bàjẹ́. àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn ò lóko wọn ò sì lódò kókó nǹkan tí wọ́n fi síwájú lẹ́yìn káwọn wá gbọ́dọ̀ lọ. wọ́n sì gbọ́dọ̀ àdàbí sallallahu alayhi wa sallam kí wọ́n sì ṣe àmúlò rẹ̀ àwọn tó jẹ́ pé mẹ̀kúnnù ni wọ́n láàrin àwọn èèyàn aláìsí ni wọ́n láàrin àwọn èèyàn yòókù wọ́n yẹ sẹ́ni tó fẹ́ pé wíwọlé rẹ̀ wá fáwọn èèyàn ó lè di àkíyèsí pátẹ́júmọ́ wọ́n yẹ sẹ́ni tó fẹ́ pé tó bá sọ̀rọ̀ ẹnìkan lè kà á yẹ sẹ́ni tó fẹ́ pé tó bá sọ̀rọ̀ kan.

ìgbésí ayé ti ṣe rí nù. ló ti pé wọn bá ara ètò ìpò ní kankan lọ títí ó tún máa yẹra fáwọn kan. wọn máa sọ pé àwọn wọ̀nyẹn bára ni wọn bá ká bẹ́ẹ̀ sẹni tó ń fi ọmọ wọn máa rí yàn wọn irú àwọn ilé àwọn jù nínú ọmọlẹ́yà nẹ́bí nígbà tó wà kẹfẹ tí ò sí ìgbà ìsìlámù wọn wà ní ilẹ̀ àwọn arómáwá ànábì sallallahu alaihi wasallam nínú àwọn òwe ìpinnu tẹsí láti wá máa fi ránṣẹ́ sí ọba agbègbè kọ̀ọ̀kan eléyìí tó fi ránṣẹ́ sí ọba lẹrọ ó ní ìgbà tí àwọn òṣìṣẹ́ tí wọn bá kárakáta lọ sí lẹrọ. ìgbà tí lẹ́tà ta ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lù lọ́wọ́ bí ànábì tọ́jú ọ̀kan náà àwọn lárúbáwá ọlọ́nà ọ̀run sì gbogbo àgbáńlá ayé kó wọ́n sì pé gbogbo èèyàn pátá korongodo kan di mùsùlùmí ìdí ni ìtìlẹ́tà ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àìsọ́lá ti tọ́ wà. ọ̀dà ẹjọ́ jẹ́ èèyàn arú tiẹ̀ àwọn lálẹ́ fi léèrè nípa rẹ̀ pàápàá jùlọ bá tó kọ́ máa lò rẹ̀ ní kí ẹsẹ̀ kan sọ èdè rẹ̀ lásán. èyí tí mo gbé nínú orí eléyìí tó lọ sí fún àwọn ọkùnrin yìí ó náà ní ìrìn àjò tí wọ́n máa fi gbà méjì ṣe nínú ìgbésí ayé wọn. àsìkò ọyẹ àtàkàtà àsìkò ẹ̀rùn. لإيلاف قريش إيلاف مؤمن رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف قل في الى تكن مثل التي يامرون قبل كركه لومه irú ọjà في máa bẹ táwùjọ alárúbáwá tí ò sí rú rẹ lọdọ owó tó bá wà pa kàkà kí wọ́n máa kó bọ̀ wálé lówó àwọn tó fi ra ọjà oríṣi mi tí ò sí láwùjọ tí wọ́n náà táwọn yẹn ti ń bò káàdà láti wà pàtà. bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń sèrìn àjọ ẹlẹ́gẹ̀dẹ̀ lọ́kùnrin yamani ọwọ́ ti dédé pé àkóso bí a tẹ lórí ìrìn àjò tilẹ̀ Rome yẹn nígbà tí lẹ́tà tẹ̀yẹ̀rọ̀ kù lọ́wọ́ ó ní kí wọ́n kó ìjọba òun tó bẹ́ẹ̀ tó lé mi láyé kí wọ́n wọ ọyọ́ sanu àwọn lárúbá tó dára àdúrà ẹni tó kọ́ lẹ́tà yìí tí máa fẹ́ lágbègbè. ọlọ́mọ adé fọ́n ti kò ń gẹ àkóso fìyànà. àjọ àtàwọn tí wọ́n jọ wá rí ìrìn àjò ẹgbẹ́ wọn dára wọ́n máa rìn ní kọ́ ìlà káràbà. wọ́n pọ̀ nítorí ewu àná yìí àti pé pàpà gan ọyẹ ọmọ adarí ẹtú wọ ọmọ táwọn ọmọ gba arìnrìn àjò ń gbà yẹn ẹsẹ̀ ẹsẹ̀ lẹkọọ sọnà àríkẹ fúnra fún mi ìrìnra fún mi ò sì yàtọ̀ sí tẹ̀yìn ẹgbẹ́ bá fẹ́ lé ọmọ ìrọ̀rùn yóò lé ọmọ tẹ́lifà bá fẹ́ mú ọ̀pá jẹ ìrọ̀rùn ó ti kọ́ jẹ nítorí pé gbogbo olórí àjọ yẹn wọ́n máa ń ṣẹlẹ̀ nínú rẹ̀ pé wọ́n máa pààyàn jẹ torí nǹkan nǹkan táwọn èèyàn jẹ bí ó jẹ àti táwọn èèyàn níbi owó ọkọ lọ́títí láì gbà yẹn. báyìí látàkì àwùjọ mi àlè àtàwọn èèyàn tó ń bẹ pẹ̀lú ẹ̀. ìrọ́pùlù wa ní ta ni ẹni tó jẹ́ àgbàlagbà abẹnugan nínú yín láwùjọ yìí. ọgbọ́n anáwó sí àwùjọ yìí ló wá ní kí àbúsùfíànù jókòó wájú táwọn ará yòókù jókòó lẹ́yìn rẹ̀ làákàyè yẹn ni kí tẹ bá dé sí yẹn léèrè ọ̀rọ̀ pátẹ́yìn ọ̀mọ nípa rẹ̀ ẹ máa bó tọ́ ní ọ̀sán fún yín àdúrà ní ọ̀pá táwọn èèyàn kan ti ń bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n lè jà rọ ẹ má jẹ́ wọ́n jọ jókòó dọ́gba ẹ sì má jẹ́ kẹ́ni tẹ́ẹ̀tì léèrè ọ̀rọ̀ kó jókòó lẹ́yìn. káwọn ẹni tẹ́ kò jẹ́rìí ọwọ́ àwọn àwọn àjù. ọmọdéni tá a fẹ́ fi lórí ọ̀rọ̀ bá wà àwọn àjù. báwọn ẹlẹ́rìí bá fẹ́ lẹ́yìn náà bá tó náà wò kọ́ parọ́ wò. nítorí pípa máa sọ síbẹ̀ lórí oníbẹ̀ àwọn èèyàn tó wà lẹ́yìn wọn kà mí lè fi bẹ́ẹ̀ wò. ẹgbẹ́ tó lọ báyìí káwọn yòókù jókòó lẹ́yìn. ṣé mo pé akọ yẹ káfí sọba gbogbo àwọn àdúlé ayé wọn máa ń wẹni wọn fún gidigidi ní láti fi sọba ètò sọ̀rọ̀ bá dàrú ọ̀dọ̀ àwọn ọba náà wọn máa ń kó lọ kókó lè bá a rí ojútùú sí tó bá jẹgẹdẹ dèrè jájọ bàǹkì sọlá sọgẹdẹ lónà nàgẹrẹ lábàtì sọba. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú tútù ẹ wo bó ti rọra tó wọn ọ̀padà àbúsùfíà ni tí ọba ti bó ti ṣe tó agbégbá jókòó ọ̀pọ̀lọpọ̀ ti ń fi mẹ́rin ní sòótọ́ ọmọ ní ìdìbò ṣe ní ká jókòó wọn bá fi olú ara wọn lè yàn lágbà àwọn tó wà ìgbéni pé kò ọwọ́ abilé rẹ̀ ó lànà nínú àwọn abẹ́rẹ́ tó pọ̀ tó bí níta nílò ní ìsìn ó làwọn ìbáni máa ń tẹ̀lé àyàbí nínú ayé àwọn àwọn olùsè àwọn aláìní àwọn mẹ̀kúnnù láwùjọ àwọn ọmọdé ń tọrọ rẹ ìrọ́pùtù ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn aránṣẹ́ ọlọ́run àwọn ọmọlẹ́yìn wọn àwọn náà làwọn mẹ̀kúnnù subhanallah torí ẹ ìwọ o ti jẹ kúkúrú jù ní ọmọ wo ẹ sábàlẹ àwọn adìsọ máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn àwọn àwọn aláìní nígbà máa jókòó bá ọmọ ẹ máa fa owó àwọn ọmọ àjà máa jẹ tí wàá tó mẹ́ta agbára àwọn ẹni tí ń wọ ọkọ àrà ìbọràn wọn sọ ẹ̀yẹ́ máa wo àṣírí tó wà mọ̀ pé àwọn mẹ̀kúnnù àwọn aláìsí ní máa sábà fẹ́ gbọ́rọ̀ lọ àwọn ní máa sábà fẹ́ gbọ́rọ̀ àti Muhammad sọlá àwọn àríwá rẹ̀ òṣèlè ó ní àdéhùn àwọn gan-an lọ́wọ́ àdìjẹ́ta lọ́pọ̀ jù. ok ètí òmùnìwà àdìjẹ́ta ẹ̀sẹ̀ bí wọ́n kọ̀ ṣé wọ́n fẹ́ wá sí ẹ̀nà àfẹ́ sórí rẹ̀ ọlọ́run sì tó dáa torí kí àwọn ẹni tó lówó àwọn tó lọ́lá àwọn tó nípò ọ̀pọ̀ ọ̀rọ̀ lójú ẹ̀kọ́ máa ti dẹ́nà kí ló ń bẹ́ wọn máa gbọ́dọ̀ àfẹ́nà. ìdínú kò gbọdọ̀ yà wá lẹ́nu. ìdínú olóògùn àbọ̀wọ́lá kan àbónípò kan ọwọ́ wà dáadé lẹ́kọ̀ọ́ gbogbo yín wá ọ̀dà fúlẹ̀ ìyàgà. kí

ẹni tí tiẹ̀ bá ti tà lóṣù fọ́ọ̀tì yìí ní ọmọ wa. Ọ̀yà pípé kọ́ńtẹ́lọ̀ tí mọ̀ kankan kò tẹ́tẹ́ fi dá lẹ́kọ̀ọ́ láyé. ti sọ̀rọ̀ pé bóyá já mọ̀ ẹ̀? ti sọ̀rọ̀ pé pé gómìnà ìgbà díẹ̀ àbí pẹ́sidẹ́ntì àkókò díẹ̀ kí lọ sí mẹ́? Kí tọ́ ìwọ lè rí ìsìn ọmọ kí nínú ilé ayé àtọ̀rọ̀ ilé ayé yìí wọn bá náà wọn bá pé tuntun ayé ká fọra wá pẹ̀lú nípa àlùfíà ọ̀yẹ́ o lẹ́yìn tó kọ àwùjọ láyé ẹnikẹ́ni tó ń jù nínú àti wọn ń àwọn ní gbọ́ kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ rọ̀súlù o kò sínú pé a ti ní ẹnìkan ti rọra mú kankan sókè alákàlà kò sínú pé a ti lé abagbẹ́ nìkan tó wá wa mọ́tò kúlẹ̀ fẹ́ ilẹ̀ kò sínú pé bàbá ilé tó àwọn ní wàá fẹ́ fi dọ̀tí nítorí ti ṣe ọgbà díẹ̀ díẹ̀ o ti fi ní ọmọ mi wá wá o fi wá kí o fi wá ní ayé. wá àrùn àti àfojúsùn jẹ bá ti rí bẹ́ẹ̀ àfojúsùn rẹ ò rí ìwọ kàtà ẹnìbọdì ẹnìbọdì fún ọ ní láì o ti tó burú anábì náà ìyá rẹ sọlọ lọ ẹni tí máa ń ká máa fà nẹ́bí náà ọlọ́run ni wàá máa fi mọ́nà lọ́wọ́ mọ́tò bẹ́ẹ̀. Kàtí ànábì sọ̀rọ̀ náà àlùsọ náà gbọ́ fún gidi àyọ̀ náà àtàyọ̀ náà náà làwọn ti wá. Àwọn olówó, àwọn abẹnugan, wọ́n ń tọrọ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ náà àlùsọ náà pé sórí wọ́n ti wàhálà pẹ̀lú àwọn tí ọlọ́run yìí. Bẹ́ẹ̀ni, táwọn kan tẹ̀ sọ́kọ́ á máa tẹ̀lé ọ wọn kàn ní lè fulfili àwọn condition láti nílẹ̀ ẹgbọ́n kọba ẹni tó yẹ pápá ló tún wá fẹ́ fáyà náà ló ti jẹ́ pé tí ẹni tó yẹ kọ́kọ́ wa lẹ́sìn tó bá ti mú àwọn àwọn èèyàn kan yóò fi dàrí gbogbo tó yẹ kó sọ lọ́rọ̀ lọ kò ní lè sọmọ sábà fi tún lórí ahọ́n lókùn tó tún máa sọ. sórí àwọn condition wa ni pé tí wọ́n bá lé gbogbo àwọn ilé ìdáàbò ó wá kó àwa kọjá pa àlọ́ ń bá sọ̀rọ̀. torí wa kò ní í dá agbábíru wọn máa jókòó pẹ̀lú àwọn àyò àná ọ̀tá kọ̀ọ̀kọ̀ wa. ìjọba ti lè dé kòtò bá lọ agbẹ́sẹ̀. wọ́n mọ̀ pé àwọn ọba àwọn àjòyè àwọn ẹni tó ti pọ̀ òṣèlú mú ń pàtẹ́ tó ń darí gbogbo òlu wọ́n ní àwọn fẹ́ gbàgbọ́ àwọn kọ̀ǹdíṣà wọn nù. èrò ẹni tí wọ́n ń pè yẹn lọ síbi ẹni yóò lọ síbi pé kí ló lè ẹjẹ́ àgbà tí wọ́n wí nítorí kí táwọn bá ti pèsè gbogbo ará ìlú náà kọ wọ́n tẹ̀lé wọn gbà nítorí àdínàtò ààrẹ ní ìmọ̀lẹ̀ òkèèrè ìfẹ́ táwọn bá bá ti ti lára àdúgbò. táwọn bá ti mùsùlùmí gidi ní ìsìn tẹsí mójú tẹsí lójú méjèèjì gbogbo aráàlú náà kọ wọn padà di mùsùlùmí ni báwọn olówó bá di mùsùlùmí ni tẹsí mójú tẹsí lójú méjèèjì gbogbo àwọn mẹ̀kúnnù tí máa wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn àwọn náà di mùsùlùmí ni ṣe irú lẹ́yìn ó ti rònú oṣù mọ́nà ọba lọ gbọ́dọ̀ síbẹ̀ àwọn mẹ̀kúnnù tó wà pẹ̀lú rẹ̀ tẹ̀sí wúrú pẹ̀lú wọn ṣébọ́ lọ́wọ́ mọ àwọn ọmọ nígbà táwọn ilé ìsọ ẹgbẹ́ pa àwọn ilé yìí ṣé bíbẹ pẹ̀lú wọn àwọn ẹni tí wọ́n ní kọ́ pa wọn kan ní ṣé táwọn bá ń bẹ pẹ̀lú rẹ ṣé wọ́n máa bẹ pẹ̀lú rẹ kalẹ̀ ní. wọ́n á jẹ́ pé mùnàfíkì àti ènìyàn wọn kọ́ wọ́n kọ́ pẹ̀lú sọ́jà ayé fúgbà díẹ̀ bóyá tó lòun ò sí mọ́ àwọn àtàkọ́kọ́ ọ̀pàdánù wọn àwọn àtẹ̀kẹ́sì náà kọ́ wọn àwọn aládùúgbò tẹ́lẹ̀ kò rí kankan mú má lọ ó ti ó ti òun lẹ̀ fún un. ìrẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ́mọ̀ ń pa gbogbo nǹkan tí nǹkan kan pa mẹ́sì ó ní rárá o àwọn mẹ́kúnnù tá a pẹ̀lú rẹ̀ náà lè ṣe sùúrù pẹ̀lú. ní àwọn mẹ́kúnnù yẹn ti wọ́n ní sẹ́mẹ́sì ìkọ́kọ́ ń pa wọn kọ́ nípa ti ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ sẹ́lẹ̀ ó ti máa mú lò ní àtúnfẹ́ òṣèlú àtúnfẹ́ nítorí pé ẹni tí wọ́n mú ìyẹn lọ sí ẹ̀sìn ọlọ àfojúsùn rẹ̀ àti àdúrà tí wọ́n máa ṣe gbogbo gbà náà pé tí bá ìsọjú wọn bá wọn máa mú lò oríire kí lọ́ọ́ fẹ́ lé wọn sí. ó túmọ̀ sí pé tí ẹ bá ní àfa àwọn olówó lò ọjà gbogbo rẹ̀ ti dàrú. ẹ̀sìn rí bí kàfí táwọn olówó wà wà. lọ́wọ́ àti ọ̀rọ̀ ká fẹ́ bá yàtọ̀ kí wọ́n fẹ́ bá wọn báwọn àwọn fẹ́ pọ̀ tẹ́lẹ̀ náà kí làwọn làwọn fẹ́ ti dé. sọ̀rọ̀ òkúta sọ pé àbá àwọn mẹ̀kúrò lásán ni wọn náà olówó bá dé kó lé dáadáa. olùkọ́ ni wọ́n gbogbo lọ́fẹ́ gbọ́rọ̀ àwọn mùsùlùmí. Bọ́lá tí na lọ́fẹ́ gbọ́rọ̀ náà wọ́n ọrụ bàbá kọ́ akọ́. Ọ̀rọ̀ náà lè lu ọ̀rọ̀ ní sábà kò náà fi di mùsùlùmí ṣe wọn Sẹ́wọ̀n káwọn náà lọ́kadà wá sí ìkí àlọ́ yìí pàmò. Àwọn gbé ìsìlámù ayé. Àwọn ẹni tá a fi ṣàpèjúwe nínú ìlà lọ́jọ́ gbogbo àwọn yòókù dáadé lẹ́yìn wọn àti ká máa kọ́ sí ipa abẹ́ dàbí wọn àmọ́ bá a ti wọn náà ẹ gbàgbé ẹ̀. torí rẹ̀ adúpẹ́ kọ́lọ̀ ẹ̀kọ́ ńlá wọn náà bá ń kọ́ wa bí. gbogbo mùsùlùmí ẹni àpọ́nlé ètò ọ̀rọ̀ àpọ́nlé fún wa òun náà ní ìlà yéésù owó kankan yéésù epo kankan yéésù ọlá kankan gbogbo eléyìí rọ lọ́wọ́ pàtàkì ilé ayé gbogbo bí wọ́n bá ti rí mùsùlùmí ẹ wò lẹ́yìn àfọyín ẹ bu ọlá mọ́mọ́ ẹ má kojú kí nítorí pé kò ní ìgbàlẹ̀ ayé ẹ má kojú kẹ́kẹ́ ẹlú rẹ̀ nítorí pé kò ní kó nítorí pé gbogbo eléyìí pàǹtí lásán gbogbo ara làásì máa ń pàǹtí nígbà bá kú tá a bá lọ sọ́kọ́ lábàlọ́ òsibítà kù lọ. àmọ́ ẹni tó bá fẹ́ mùsùlùmí ó máa fi ìsìláàmù rẹ̀ níjọ́ lọ sàárì nítorí ayé ẹni ìsìláàmù rẹ̀ wá gbé lọ sàárì lẹ́bi kòtòrí náà ló náà gbé kúkúrú rẹ̀ kọ́ ló gbé lọ sàárì yóò ti bá dáná gbé fún yá. Ìlú náà ti o. àti lálẹ́ wọn ò máa fi wá sọ̀rọ̀ ilé ayé pípé tí wọ́n fi ọ̀wọ́ wọ́n tún fi wá ojú àwọ̀ ọ̀hún wọn ò ṣe ni wọn ò ṣe àti àná. ọ̀sọ̀ kó lówó kan èèyàn tó ọ̀sọ̀ kó lọ́lá èèyàn tó ọ̀sọ̀ sára rẹ̀ ti mọ̀ ìbá ìbá òkùnkùn ọba kàkà sára rẹ̀ ti mọ̀ olórí fún ọdún gbogbo lówó ọmọ sì wá ní sábà bí àdàsí àwọn èèyàn lọ́nà torí ẹ̀ lè jẹba kí ẹ wá wọ́n orúkọ lẹ́nu ọ̀nà àwọn olówó kí ẹ lọ́ọ́ kọ́ sẹ́nu ọ̀nà àwọn ọlọ́lá kí ẹ lọ́ọ́ kọ́ sẹ́nu ọ̀nà àwọn àjòyè kí ẹ jẹ́ tuntun ṣe é ẹ̀ ń wá ojú wọn ẹ̀ ń wá kán gbà ẹ̀ ń wá kán mọ̀ yìí ẹ̀ ń wá kán tẹ́gbẹ́ yìí wọ́n máa lò bí bàtà

bẹ́ẹ̀ mọ̀lẹ́kà ní ká mọ́ rẹ̀ wọ̀. Torí wá ṣe pé kí ni ẹjọ́ pọ̀tọ̀ ọlọ́run kò kẹ́sì tó kẹ́kẹ́ ọ̀daràn ní ọ̀nà máa ń bà. Làwọn tó ṣe lè mọ́mù lọ́jọ́ kan kékeré ní kíni ọmọ ní olè mọ́mù kí. Subhanallah. Táwa lè mọ wíra wọn. Ẹtí lè mọ́mù tó kọ rẹ̀ mọ́. Àtẹ̀tí pàìtàn tó kọ rẹ̀ mọ́. Tí wọ́n jọra wọn. Àbíta ni wọ́n fẹ́ kó tó kọ jẹ mọ́ ọlọ́mọ ti alọ dàrú fún àjẹ tó ọdọ páìtọ lọ máa lọ kọjọ ta lọ páìtọ lọ lọ kó rí àwọn ọmọ lọ páìtọ lọ lọ kó ọ̀rọ̀ kọkọ àmúbọ kan tí wọn náà fi lọ kúti bọ irọ́ lásán tó máa ń gbòòrò ní ìṣọjì àwọn òbí yẹ àtẹnumọkọ mọ máa mùsùlùmí gidi islam tó máa ń tàpá islam tó máa wọn gbogbo kọ́ ní àwọn náà rí bẹ àwọn náà máa dáhùn rí bẹ rọ ìtọ́nà kọ́lé ìtọ́nà kọ́lé ní bá bàrà mùsùlùmí kọ́lé ló máa ń bá bàrà ilé ìjẹba àti ìtàn wa láti ọ̀dọ̀ àárẹ̀ ìbìlẹ̀ wà àwọn lọ ألا أخبركم بأهل الجنة التي قوتها لكن صفي طالما الجنة أحيو بقوة يجي بقوة بقوة الجنة because yẹtẹ kẹkẹ yọ ọpẹ láyé kẹmí ó kó kónkónkónkó lórí rọ kọ wá padà parí sínú náà ìdí tí màá ti gbé orí láyé wa nítorí kí ẹni tó bá kú tọ́lá wọn bá ti fi hàn pọ̀lú àlùjáná wọn láwọn ló lórí rẹ̀. فمن صحصح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́run ní ẹni kẹ́ni tá a bá gbé sílẹ̀ sílẹ̀ tá a wá fi sálẹ̀ jẹ́nà ọlọ́run ní dájúdájú onítàn ló dé gbogbo ìsẹ̀mílẹ̀ ayé ìyẹ̀sẹ̀ jẹ́ lásán ọ̀dẹ́ àmàkẹ́kẹ́ tọ́ akérèmọ́kọ́ mọ̀ wá tá ló máa ṣe ní ó wù wá láti ìmọ̀tẹ́rẹ́ bá náà lè bá wọ́. àdàbí dáhùn wọn ni kó ló bá rí ìfẹ́ mo tọ́ ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹni tó lè fúnra rẹ̀ ẹni tó ti pé lílẹ̀ ló ń lẹ̀ ọlẹ́ nípa kò ní ọlẹ́ nípa àìní tó ọlẹ́ nípa kò ní ọlẹ́ nípa ọwọ́ òkú ẹ̀rẹ́ mọ̀tàbà àárẹ̀ táwọn èèyàn náà tó wá tọ̀bọ̀ lẹ́lẹ́. ọ̀lẹ́ àwọn èèyàn tó tọ̀bọ̀ lẹ́lẹ́ ọmọ àkótó rẹ́nà rẹ̀ ọmọ àkótó tẹ́fẹ́lú ẹ̀ ọmọ ìgbìyànjú lẹ́nu sàn gbogbo yẹn náà sọ̀rọ̀ wọn náà sọ̀rọ̀ ọba gbẹ́nu sàn dá lórí ọ wọ́n máa lẹ wọ́n máa sọ́dẹ̀yẹ lílẹ̀ wọ́n máa sọ́dẹ̀yẹ àbò ẹni tí wọ́n lápá nípa kan láàrin wa nítorí kí ni àwọn kì í pààyàn sí láwùjọ ọmọ èèyàn àti látàrí kómi lọ́wọ́. bẹ́ẹ̀ ni kí ọ̀pọ̀lọpọ̀ tó ń pọ́lé torí kó lówó títí pọ́pọ́ tó láì. ọ̀pọ̀lọpọ̀ tó ń pọ́lé torí kó lówó akọ̀ burúkú ni. yorùbá náà ti mọ̀ bẹ́ẹ̀ ìdí ló bá àwọn sọ owó àwọn akọ. ọba àwọn akọ wọ́n bẹ́ẹ̀ lọ gbogbo gbọdọ̀ bẹ́ẹ̀ lọ ayé ọmọ fún ọ léèké. àmọ́ tó bá bá jù bẹ́ẹ̀ lọ tọpọlọ rẹ ti sá nítorí ìkótó ti ti mú tó àmọ́ tó lówó ọgbà pẹ̀lú ọkọ̀ lọ́kọ̀ ní ọkọ̀ èyí tí mọ̀ rẹ̀. ọ̀rọ̀ tẹ́tẹ́ sọ ibẹ̀ làbáyọ wà wà ní ìta nílò alófin sí ọlẹ́fẹ̀ yẹn àwọn olùkọ́ bá jẹ́ sí ìgbà tó ti lo ọba àti kọ̀rọ̀ gbọ́nà sọ àmọ́ náà. ọmọ ìyá ti lè lè lò wọ́n mọ wá gbogbo àwọn afẹnugan àwọn olóyè àwọn ọba àwọn tèmítà wọn gbàdúrà wọn á dìgbà ló fẹ́ sọ̀rọ̀ gbogbo wa náwó wọn á wú akọ́bí tẹ́ wà kékeré àwọn ta ni nà ọ́ ẹni wọn náwó ni àbẹ́ àwọn ìtẹ́ni ká wọn mọ sọ́dọ̀ rẹ bí irú àwọn ilé ìkọlà àwọn ìyá ní kéèyàn pàtàkì wọn sọ náwó ọ̀nà kí náà ń lé ìgbà sọ so ẹ̀yin ìkẹlẹ̀ bá náwó ẹnìkan lé ní ẹjẹ́ fún àwọn ẹbí méjì ní ẹ̀. láyé inú ètò ká ló ọ̀rọ̀ rẹ àmọ́ kọ́ lọ́ba àbá àbáwọn láyé ọ̀dà tí ọba bọ́sà bá a máa kò ní tóbi àwọn tún máa bára ní gbogbo torí pé kí ni lówó mi jẹnu jáde tọ́mì yẹn ti ṣe pa fún wọn sọ ọ́ dọ̀lẹ́. wọ́n kọ́ pẹ̀lú tí òkè mú ti ká. anábì sallallahu alaihi wasallam náà wà lùtẹ́ náà nù. wọ́n fúnra ara rẹ̀ ọlọ́ọ̀tà aláláì ọlọ́ọ̀tà lẹ́nu sí ọwọ́ rẹ̀ tí òkè mú. agbára rẹ̀ ọ̀ká ọ̀rọ̀ ara rẹ̀ ọmọ ìyẹn tí wọ́n á rí náà rẹ̀ wọ́n tẹ́ mẹ́lú ẹ̀ àwọn àlùjáná lò lọ́wọ́ akọ̀jọ́ máa àwọn lọ ilẹ̀ abọ́rọ̀rọ̀ irú wọn lẹ́ni tó ṣe é kí fúnpá kúra lórí ọ̀nà náà gbẹgbẹ mọ kúra lórí ọ̀rọ̀ náà ó ju ọ̀rọ̀ lásán wàláhi ọlọ́run ó sì mọrọ ó ní túmọ̀ àlá abọrọ wàláhi ọlọ́run ó sì mọsẹ. lẹ́tọ̀ ti pé àwọn sórí bí ajẹ yàtọ̀ sí pápá àwọn afẹnugan àwọn ọlọ́láńlá àwọn àṣeyẹ pàtàkì mẹ́wàá ẹgbẹ̀rún rú wọn tó bẹ̀. ní wọ́n bá lágbájá yìí tí wọ́n ti gbé. see kọ́ra ìjọba wọ̀. ṣùgbọ́n ní sójú ẹkú tó kù tẹ́tẹ́rẹ́ rẹ́ ìwà rẹ̀ ọ̀dá ẹ̀sìn yóò sún ọ̀. ni wọ́n ti ṣe pé ìgbà ọ̀rọ̀ làwọn ti tẹ̀sẹ̀ wà. ọ̀sán kan ò sí ìmọ̀ amọ̀sọ̀ọ́sì ọjọ́ alẹ́ tó tó dákọ̀ wọn lọ́wọ́ tẹ̀sẹ̀ ìgbà náà lòún kú láyé. gbowó lè ṣe ọkọ̀ àkọọ́lẹ̀ àìríṣe lórí gbogbo wa ọkọ̀ àkọọ́lẹ̀ pé ọ̀tọ̀ sí fún gbogbo wa ọkọ̀ àkọọ́lẹ̀ pé gbogbo aláfẹ̀dì rẹ̀ ọ̀tọ̀ sí tẹ̀kílẹ̀ ayé lórí ìdí tó kù sí gbọ́dọ̀ fọ́kàn rẹ̀ báyìí tó ọ̀gbọ́dọ̀ máa ro ìrokúrò sí àmọ́ ó ní àtẹlómi tí wọ́n ń wọ́dà fún gbogbo ẹrù rẹ̀ lájẹ́ tó bá sì wo olówó wa ló lè fi wá sí ó wo olówó wa tó dáhùn ọ̀sán orí bá ó sì wò dáhùn ọ̀sán orí bá tó tó gbogbo ló fi fi bí ń wò ìwọ náà ní ṣùgbọ́n bọ́lá ti kọ́kọ́rọ̀ ọ̀rọ̀ lórí yẹtí kọ́kọ́ ti ọ̀rọ̀ yẹtí ti ọ̀rọ̀ akọ́lẹ̀ ti ẹlòmíì tó jẹ láyé gbogbo gbèsè kọkọ nínú gbogbo gbèsè láyé fi ọ tètè ẹ fi dá ọ fi dá tètè ọ fi dá tí ò fi ti dá ojú rẹ ọ ó ti tún wá dá fóònù ẹni tó gbé gbèsè tó dá àkọọ́lẹ̀ ọlọ́run ọba rẹ orí ẹ àlọ́gbọ́n padà ní dáta wílé kọ́ lọ́wọ́ kádàrá ìtọ́nà ọgọ́rọ̀ èèyàn ọjà sí náà ọjà sí. yóò àgbàdì kíkà máa dúpẹ́ fọlọ́ gbogbo gbà. anábẹ́ muhammed sallallahu alayhi wa sallam ó ní àjẹbẹ́lẹ́ ní amúre mọ́mìn إن أمره كله خير إن أصابه خير شكر فكان خيرا له وإن أصابه شر صبر فكان خيرا له وليس ذلك إلا للمؤمن nígbà ìyàlẹ́nu lọ́rọ́ mú mi ni o gbogbo àlámàlì lórí lórí bàbá àdúgbò fọlọ ọgbà yẹn ó sì kọjá lórí fún táwọn bá dé yóò fi sòrò yóò fún lọ́dọ̀ ọlọ́ eléyìí ò fẹ́ lómi àfikún mùsùlùmí lọ́jọ́ pé torí bá dé yóò dùn pẹ̀lú dáìdá bá ṣe yóò fi àwọn èèyàn mi ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dábà sí ni wọ́n máa kọ́ pọ̀pọ̀pọ̀ ẹ máa rí bàrà jẹ ṣùgbọ́n mùsùlùmí ìta lè la yìí ọ̀yìnbá ilé ìrọ̀jọ́ orí àìlówó túmọ̀ sí ike kọ̀dá fún ọ àìrí ayé túmọ̀ sí kọ̀dá ọgbà jẹ fún ọ tọ́ ilé ìjẹba àti tó tẹ̀lé sí wọn lọ́sọ̀tọ̀ sí àwọn ìlànà. ابن سعد الساعدي رضي الله عنه قال أنا وأخوان سيوني مر رجل على النبي صلى الله عليه وآله وسلم أن كفى داود أن محمد صلى الله عليه وآله وسلم فقال لرجل عنده جالس أنا وأخوان كنت تقول رجل fi hàn án kí ló rí sẹ́ni tí ń فقال أنا في إليه الدعوة ورجل من أشراف الناس تريد ذلك لما هو ويمشي أن كان ما طلع ويمشي هذا والله حري من خطبها أن ينكح ọ̀pọ̀lọpọ̀ rà tẹ́lẹ̀ ìgbà sọ̀rọ̀ ìyàwó láti fẹ́ ọ̀pọ̀lọpọ̀ rà wọ́n kún fún náà lórí kí ni lórí kí ni àwọn èèyàn tó ga lọ́wọ́ wa. wọ́n yẹ ìṣọ́fà àyè ìṣọ́fà irú ló lé sí pẹ̀lú ẹ̀kọ́ náà wọ́n gbà pẹ̀rẹ̀ lórí kí nínú àwọn èèyàn pàtàkì lọ́wọ́ wa.

tó bá ti ṣẹlẹ̀ wọ́n fẹ́ bá wá wá wá. irú rẹ̀ wá lọ mú ìpè fún wa wá ibi kan má bàa wù ní bá wá. wọ́n ní ká máa wá kankan tó tó pọ̀ bẹ́ẹ̀ nìkan nìkan ẹ̀ sọ́kù sí tó bá bá ta kẹ̀kẹ́ ọ̀tẹ̀ lọ́nà àmọ̀kọ́ wà láwùjọ abẹ́. tọ́ ẹlòmí wa tó kọjá. ẹlòmí tó fi arákùnrin náà léèrè pé má ra ẹ̀yọkọ̀ fi hà kí lórí sílé ìlànà. قال يا رسول الله من الرجل هذا رجل من فقراء المسلمين إليه ما هو لسلوة ما هو لا المسلمين إليه هذا حري إن خطب ألا ينكح إليه تصمى لفتر وإبادة وروبين بكوان فيه تريد كوزين تنوى يا فماري سبحان الله وإن شفع ألا يشفع eléyìí ó ti lè ti pẹpẹ nìkan wọn gbà ó. nítorí pé ẹni tó bá dá sọ fún mi kọ́ tọrùn rẹ̀ láwọn irú ilé yìí lálàjẹ wọn bí wọn ti bẹ̀bẹ̀. àwọn òbí náà wọ́n yẹ kí wọ́n lọ sí ilé ayé tó àìlè yìí ojú máa tọrọ fẹ́ẹ́ nìkan ló ń pẹ́ ló ń pẹ́ náà ẹtì kọ́ ẹtì kọ́ rọ̀ rà. ọ̀yá balẹ̀ bá wà wà. وقال رسول الله صلى الله عليه وسلم نبوة كاتب الله ربا ولهذا خير من ملء الأرض مثل هذا متفق عليه أنا بنسول شيء lọ torí kò ní. ẹ má kò ti lábúlé wo torí pé ẹ̀ka mímì ìdálẹ́ ayé ẹ̀ka ẹ̀ka mọ́lá. kí wọ́n jẹ́ kí ẹ fi pè kí ẹ fi pè yàn. èyí tẹ́ ìyá màmá kò tó kí ẹ fi tó kú ìyàn lójú ní gbangba ẹni tó bí ẹ̀yà nígbà tó pè láyé ọ̀pọ̀ lẹ́sẹ̀. Ọ̀rẹ́ tó wọlé yà ẹ̀sìn yẹn lásán ẹ̀dá ọ̀hún kájọ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀ láyé. Torí rẹ̀ ọlá bẹ́ẹ̀ fáwọn aláìlẹ̀ o. Àyè kíkà ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ aláìlẹ̀ sí o. Kí ni wọ́n náà wọ́n kọ̀ọ̀kan tẹ̀sí? Kí ló bá lọ tẹ̀sí? ọlọ́run kò fún ọ nìkan ní ayé gẹ́gẹ́ bí ọ̀nà ṣe fojú sùn ó wá wá fi ọlá ńlá fún ọ ilé ìjọba báwọn lè tó fún nìkan ní ayé ti fáwọn ọ̀rẹ́ kí ni wọ́n lè dúpẹ́ fún ọlọ́run bá ti ẹlòmíì ọkọ ọba bàjẹ́ wọ́n ń sàánú rẹ̀ kó tó ro jẹjẹ títí kó lòdù ẹ̀sìn lẹ́nu ẹ̀mí kò ti di ẹ̀jẹ̀ pé ipò tó ń wá inú wọn làwọn tá à ń sọ̀rọ̀ wọn. ẹ̀jẹ̀ pé nìkan lórí gbogbo irú àwọn èèyàn míì tán lọ́dún bá àwọn kan gbogbo ilé ayé lọ. eléyìí lọ́kọ̀ láti jẹ́ tí ọmọ dúpẹ́ fún Allah pàápàá jùlọ aláàbò àti àti orí ńlá lọ́nà òfin wa. Àlàyé àti ẹni tó gbà pàpọ̀ ọlọ́ orí ńlá lọ́nà òfin fún wa. Àlàyé àti ojúbọ ẹ̀fọ́ ọlọ́ orí ńlá lọ́nà òfin fún wa. Àlàyé àti sùúrù lórí gbogbo agbára wa orí ńlá lọ́nà òfin fún wa. Ẹni kọ́rọ̀ dáadáa ọmọ jáde lẹ́nu wa máa fi hàn pa ọmọ rírì orí tó lọ sí fún wa. ọ̀nà ọkọ wa máa dúpẹ́ ọmọ tí wọ́n lọ́la ìkórè. ilé jẹ́ ibi tá a fẹ́ tó lónìí. ọmọ ìpè orí bẹ nínú nǹkan tí àwọn olórúkọ orí bẹ bẹ. àbúrò ti pọ̀ nínú tá a rò kórè. kórè. lọ́jọ́ orí gidi ọlọ́run bá kó sí parí wa ọlọ́run ẹlẹ́dàá là ìmọ̀ orúkọ rẹ̀ tó rẹwà ní àtàwọn àròyìn rẹ̀ tó ga dáadáa gbogbo tó ti fún wa kọ́ máa fọwọ́ ìbànújẹ́ kan kọ́ máa fọwọ́ kan ẹlẹ́dàá wa aburú kọ́ máa ti ọ̀tọ̀ sí wa. Sọlá náà la gbọ́.

ilé tí ọlọ́run ẹlẹ́dàá wa tó fi sí. ó sì ti bá ẹ̀sẹ̀ yìí tó tó mẹ́ta ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó tó gba ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ lánàá. kò sí tàbí ṣùgbọ́n pípé èèyàn lè gbọ́ irú ìròyìn yìí.

sallallahu alaihi wa sallam tó náà fi rán anábì ti kú mọ̀ dáadáa. 没有这样的。